كتاب البيوع قرأ المعاملات تنغوا تاتقالي أو نتام بابو لورو العبادات نقاتلوني أوني زكاني حج أبو سي كتاب البيوع تونيش بلو كاتا كارا gẹ́gẹ́ àti mo sọ fún wa pé ní islam wa yìí ẹ̀sìn tó kó gbogbo òfin tí ó jẹ́ kí èèyàn sórí láyé àti lọ́jọ́ gbòǹde alikiyama sínú ni. ó ṣe ní í ṣe pẹ̀lú alákọ̀tún ìsánù máa rọ́pì ìyẹn pé ní ìyà tó yẹ kéèyàn kọ sọ́nà ọba rẹ̀ ìbáṣepọ̀ láàrin ẹ̀dá àti ọlọ́run àwọn ẹni àlè ìbàdàdì tó yẹ kẹ́ bihi yasulu almanafi awi thawab al-ukhrawi tó yẹ kẹ́ àwọn àǹfààní àbáwọn ẹ̀sán ọ̀run yóò máa ṣẹlẹ̀ látara àwọn nǹkan wọ̀nyí nípa àwọn àjọsìn tá a bá ń ṣe bẹ́ẹ̀ náà lẹ̀sìn ò gbádànù àwọn kan tó yẹ pé ní. المنافع dunyawiyya àwọn àǹfààní táyé wà ń bí òun náà lọ́nà bá sọ́nà wa ta'ala ń sọ fún wa pé ní fàbtẹ́gì fíìmà àtàkà Allahu darul akhirah gbogbo ntọ́lọ́ ń ṣe fún ẹ máa fi wá ọ̀run fi ṣètò ọlọ́run ọba wala tansa nasibaka mina dunya ìpín ìtayé náà wọ́n fi lẹ̀ ẹ̀sìn ò ní kí a sìn lọ́hùn ká mọ́ àmójútọ́rọ̀ ayé wa bákan náà kò ní àmójútọ́rọ̀ ayé káwa fi ẹ̀sìn táwa yé wa ṣe ilé bọ́lọ́mù bá ṣe ṣàlàyé bá ṣe sin náà fún wa bẹ́ẹ̀ ni ó ṣàlàyé ìbáṣepọ̀ láàrin ara wa fúnra wa ara ìbáṣepọ̀ náà ní àlùbọ̀yọ̀ ìwà kátàkárà tẹ́ pé ní ọmọ èèyàn ní lọ́jọ́ kan síjọ́ kejì kó má gba bí kátàkárà kan kọjá. ìyẹn ní ẹ̀sìn wa ló fi gbé òfin kalẹ̀ pé nípa kátàkárà wa ìbálò láàrin ara wa táwọn sí al-muamalat ilé náà ń pè ní fikul muamalat ìbálò láàrin ara wa ó gbọdọ̀ wà lórí bọ́lọ̀ wa subhanahu wa ta'ala. sábà ni àlùbọ̀yọ̀ jámù bẹ́ẹ̀ nítorí kí náà bá máa fi ń pè ní àlùbọ̀yọ̀ torí pé ó kó sínú oníranran kátàkárà ìyá rẹ̀ ní nǹkan ni ìfìǹkandógò ni gbogbo tó bá ti máa ṣe pọ̀ láàrin ilé wọn jẹ́ bá ṣe pọ̀ láàrin ìyẹn sọ́mọ làkejì ìfàǹfààní kan lẹ̀ káfi gba kan gbogbo abẹ́ báàbò ìlú wà láfi gbogbo ní àlùbọ̀yọ̀. kí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà onímọ̀bádàlá tó máa lé bí máa lé ká fi property kan gba kejì ìkọ́sí di tamaluk látara pé yóò di tẹ́ni ìwọ́n mówó dání ẹnìkan mú búrẹ́dì dání property kan ló wà lọ́wọ́ tiẹ̀ ìkan wà lọ́wọ́ tiẹ̀ náà ńgbà tó bá fún lówó owó di tiẹ̀ àbí ò di tiẹ̀ ó di tiẹ̀ bí búrẹ́dì náà ṣe di tiẹ̀ náà níta ń pè lóhùn mubadalatul mali bi mali because de tamalluk ká fi property ka gba kejì ẹnu padà kò pé kó jẹ́ pé owó làámọ̀ náà ni nígbà tí ìgbà nǹkan lọ́wọ́ rẹ ní ìṣòwò dé ètò kálukú bá nínà ló fẹ́ ní kejì wá rí pé ah nígbà tá a fà yìí ní bàtà ń sìn fẹ́ gba búrẹ́dì tẹ́mi ò bá ní ìdìbò àtànkọ́ ẹja wa ní kankan tí gbogbo ọmọ ẹ̀ náà lẹ́nu fẹ́ kọ́ kójú owó pẹ̀pẹ́ àtẹ̀ntọ́ nídìí àtẹ̀tọ́ ní sátì ni mo wó lẹ̀ yóò fún ọ ti wọn náà fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. mímọ yadúlò àlá mímọ yadúlò àlẹ́ min síyágìlì àkìdìlì kọ̀ọ̀lìyà tọ́ba fẹ́ ṣe nǹkan yóò láwọn síyà àwọn kẹ́límọ̀ tí àgbọ̀yé tá a lò táwọn ọ̀pá ọ̀rọ̀ wo ló fẹ́ ṣẹlẹ̀ tá a sọ lẹ́nu àmọ́ yàdúlò alẹ́ mìíràn fẹ́ẹ́ àbí àwọn iṣẹ́ kẹta ṣe táwọn ọ̀pá kátàkárà ti ṣẹlẹ̀ torí gbàmí alẹ́ mọ́ sọ̀rọ̀ ti ṣẹlẹ̀ yẹ ti padà máa ṣàlàyé rẹ̀ fúnra wa. kásòwò yìí inú tó rinlẹ̀ ní tọ́lọ́mọba sùfàánù wa ta'ala tó sọ nínú alukur'an alkarim ọlọ́ni wà á hàlọ́lá olùbẹ́yẹ ọlọ́run ṣe kátàkárà lẹ́tọ̀ọ́ wà á rọmọ rìbá ó sì ṣe rìbá léèwọ̀ fún wa. ọlọ́run wa sọ́nà wa tààlà sọ láyé ń pè ní ayọ́ amanu ẹ̀yin tẹ́ gbọ́n náà bá gbọ́ làtàkùlù amwalakum bainakum ẹ má jẹ́wọ́ ara yín lọ́nà tí ò dá lọ́nà tí ò tọ́ illa antakuna illa antaradin minkum àfi tó bá pé ń tẹ ẹjọ́ yọnu sí illa antakuna tijaratan àyà àfi kó jẹ́ lọ́nà òwò tẹ yọnu sí. kátàkárà ẹ̀rí wa nu Qur'an pé ń tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún wa. bákan náà ló wà nù sunna anabi muhammad asala ẹ̀rí ọ̀rọ̀ owó pọ́nbẹ̀ jantirẹrẹ lára rẹ̀ ní tanabi muhammad asala tó sọ fún akpé ní alibayi'an ẹni katakara ẹni tí ń tajà fún ni àtẹni tí ń rajà lọ́wọ́ ẹni bilkhiyar wọn ni option kí n ta ma onílẹ̀ ló ń wúra ma ma lamu yatafarraqa lókùngbà tó ma yorùbá ti tuka tó sì wà ní majlis al-aqd níbi tó jọ ń dínàdúrà pọ́n fẹ́ tà pọ́n fẹ́ rà. ilé ààrẹ rí kanáà ni. bákan náà wà á jùmọ̀ alimusulimuna alájàwá àfẹ́. àtẹ̀mọ́rí mọ́sálà kankan kìláàfù wà lórí ẹ̀ kò sí kìláàfù lórí ọ̀rọ̀ òwò ṣíṣe. gbogbo mùsùlùmí pátá àti tó dúró déédé àti tó dúró déédé àtàwọn àlìfẹ́rọ́kù dọ́ọ̀la àtàwọn fírikọ̀ tí ò da bí à ń ṣe àwọn khawarij àwọn sùfíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tí ó gbà pé òwò nítorí kíni ètè ń bẹ ni ìlànà àìpẹ́ ẹ̀rí àlèjìmá ó wà lórí pé òwò ìtì kò sí àléébù ń bẹ ni. bákan náà wàyà kìtẹ́dí ìlọ́kìyàsù táwa tẹ gbé kìyàsù gan nífi ọ̀rọ̀ wọn àárí pé ní ètò ìfẹsẹ̀múlẹ̀ náà ní ká sọ ìhànà hajj tada ìyàtọ̀ eléyìí yẹn pé ká tiẹ̀ mọ́ wẹ̀rí ká má ti wẹ̀rí ẹni tí ò tiẹ̀ gbọ́ náà lé ẹ̀kọ́ ẹ̀sìn gan òǹgbà kó wà torí pé bùkátà ó pè pèsè ká sọ̀wọ́ fala yahsul al-insan ala ma yahtajuhu idha kana biyadi ghairi ghaliban illa bitariqi ẹgbẹ́ tó wà lọ́wọ́ ẹlòmíì ọ̀ lè rí gbà tí o bá sọ̀rọ̀ wò ọ̀ lè rí tó wà lọ́wọ́ ẹlòmíì gbà ọ̀kàn mọ̀ wò náà ni ńlákẹ́yọ̀ kan ọmọ ẹ̀kẹ́ mi náà fi nǹkan kan lẹ̀ kó tó fún mi ní tiẹ̀ tó bá sì fún nǹkan kan tó di tiẹ̀ tó na fún ẹni tó ìwọ rí lọ́wọ́ rẹ̀ kí ló di ìjàmọ́ ó ti dòwò náà nù lálùkí mo bá dé láti máa lé bì máa lé because the láì ti ẹ̀wẹ̀ rí ẹni pé tí bá wá àwùjọ rí pé òwò ní tó fẹsẹ̀ mọ́lẹ̀ ni torí pé yìí ò lè rí ní tó wà lọ́wọ́ ẹnìkejì gbà tí ò bá ju nǹkan lẹ̀ àwa sọ pé ní tó wò yóò bá wá wáyé yóò ní sígà tá a lò nígbà pé ní àsígà náà ní gbólóhùn tá a lò torí pé ákédù lòwò ìta kókó nǹkan ni níta bá sì pé ní ákédù yóò láwọn nǹkan tá a fi ta kókó ẹ̀ yẹn ní agbọ́dọ̀ rí alìjáàb níbi òwò alìjáàb yóò ṣe lọ́dọ̀dọ̀ àlùbáyé ẹni tí ń tajà pẹ̀lú gbólóhùn tó bá kúrò lẹ́nu bí tó kàhù bí kádà wọ́n tà á fún ẹ ní iye báyìí kúndùhù bí kádà gbà ní iye báyìí. kábàárì ìjáàb agbọ́dọ̀ rí kọ́bù torí wọ́n ní mo tà á fún yín lọ́ndọ̀ náírà tẹ́ni ò bá sọ̀rọ̀ tí ò yọ owó ìjáàbù nìkan lárí àníkíní àníkọ́bù bí ọ̀rọ̀ agbéyàwó náà mo fún ọ lọ́mọ ìbá sọ̀rọ̀ pé ẹ ṣe àgbà agbọ́dọ̀ rí alikọ́bù lọ́dọ̀ ta nìyẹn ó ti wáyé jẹ́ mọ́ ọ̀dọ̀ ẹni tí ó fẹ́ rajà. náà ni kọ̀bíltù mo gba ìṣàrẹ́ ìtumúra mo fara mọ́. àìpé sígà tá a fi sówò mélòó ni méjì al-ijab min al-bayi' ìyẹn pé ìjáb gbólóhùn pé mo ta mo ti yọnu sí yóò wáyé lọ́dọ̀ ta ni lọ́dọ̀ al ẹni tí ń tajà gbólóhùn múra alikọ́bùl yóò wáyé lọ́dọọdọ ẹni tí ń rajà. ẹ wá ráwọn alihanabila àwọn tó wà lórí ìlànà àwọn alimọ́sábù alhambali ìlànà alimami ahmed àwọn gbà pé ní owó tó lè wáyé bisigatul fi'liya nípa àwọn síga àtiṣẹ́ tí ò ní sọ̀rọ̀ ń bẹ̀. wàyùsámà àlùmọ̀ àtọ́t òun là ń pè ní àlùmọ̀ àtọ́t bẹ́ẹ̀ àlùmọ̀ àtọ́t abati nà nǹkan síra wa yẹ pé ntí òun ni ó nà sí ntí wọn náà ni ìwọ náà nà sí. ọ̀nà oní ó bá sì rú ó bá mú yìí ńláńlá tó mọ̀ pé four fifty àbí five hundred náà ṣe kíni náà ń ta ó bá nà sí òun náà bá ná búrẹ́dì sí ẹ láì sọ gbólóhùn kankan lọ́dọ̀ àwọn Hanabila owó pé àbí òpè òtí pé torí ká àwọn kẹ̀kẹ́ wà dé pé ní bí ìwà pa ti mọ̀ nínú ẹ̀sà pé iye báyìí náà ń ta tó náà bá sì yọnu sí yóò gbowó ní ọwọ́ rẹ̀ yẹn là ń pè ní al-mu'atat وذلك بأن لا يصدر من من العاقدين إيجاب وقبول. أنا اليوم واي نبغى تي قولون mo ta mo ra bàbá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹni tí ń tajà ẹni tí ń rajà baliyadọ olùmọṣẹrì sẹmẹn wàyà àkóso olùmọṣẹmẹn ẹni ẹtọ bẹ rajà ó kàn náwó sí nítòsí sanwó rẹ yóò bá mu òwò pé aw la tẹsidoro illa min wahidin minhuma àbí kò tiẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ kan náà méjèèjì fàhínà ìsìn takomil mu'atat maqamal ijaba wal qabul ìdàlálàtì àlàrídọ̀ ẹni ayẹ́pẹ́ ìnànkan sẹ́rẹ̀ ẹni tó náwó sí tó náà sì gbọ́jà fún ń tọ́ka lórí ipò ti yọnu náà ni. wàlẹ̀ ádámì tó abud pé alfaab àìpé lábùsù yẹn gẹ́gẹ́ pé sábà ah, ti ṣe lábùsù yẹn pé lábùsù yẹn tó abudu ni ẹ̀sọ̀ pé sábà ti ń ṣe ìbáàdà sábà ti mú wa nǹkan òdìdè gíní kò tí ì lọ. ìyẹn ní alimami bin Taymiyya làwọn sọ pé ìnáwó yẹn ni akidu bi qawli qawli aw fi'lin ada ona ada ona subaya ẹni gbogbo gbólóhùn àbí iṣẹ́ táyẹn bá ti gbà pé ó wò ni ó ti lọ nánu. sọ akidu ẹlòmí ò mú mu kẹ́límọ̀ pé ọgbọ́dọ̀ ló kẹ́límọ̀ yẹn iṣẹ́ táyẹn bá ti gbà àbí tá a bá ti gbà nínú àṣà pé tá a bá ti àti ta kókó nǹkan ó ti lọ nánu. àbí kó tó gbọdọ̀ jẹ́ lárúbáwá àgbà tó bá jẹ́ ti sàwájì kó gbọdọ̀ jẹ́ sàwájì tó kà á. ẹ ó fi ń dá ṣùgbọ́n ẹ tẹ́ bá ní kó wí tí ò bá mọ̀ tó mọ̀ tó ń wí ńkọ́ tó dọ̀la tó ń jò mọ́ fún ọ lọ́mọ. ṣébí ẹgbẹ́ sàwọn ajituka yẹn mi ò máa ń tẹ́ ní pé ẹ̀kẹ́sà ni ìgbà mi ẹ̀jẹ̀ kéèyàn mọ̀ tó mọ̀ nínú àṣà pé tó ń bá ti wí báyìí o ó ṣe kíní. ayọ̀ ó ti lọ. yẹn náà àlèmọ́ fún tẹ́mí àfihàn rẹ̀ lẹ́ńbí pé ní ìtakókó kátàkárà yóò máa rinlẹ̀ níbi nǹkan táwọn èèyàn bá gbà nínú àṣà pé tá a bá ti lò báyìí o ó ti di kíní odidi pé ọ̀tà ń rà náà ni. لأن الله لم يتعبدنا بألفاظ معينة tó kékeré sọ̀rọ̀ ìbádà pé gbólóhùn kan la gbọ́dọ̀ lò tá ò gbọ́dọ̀ yí padà pé tó bá ti lo ọtí ìtajà ó bá ti lo ọtí ìrajà ó ọtí ìfẹ́yàwó. àwọn gbólóhùn kan wà tó lọ ń ta abádà wa bí i à tó yẹ pé ní ààfin ìṣèjọsìn ni kọ́ ọ bá mú un tó tútù mọ́ rẹ̀ kò lè ọtí ìṣe ń tán ni ọ tani ó fún alákòjúwe suratul Fatiha káwá ṣe kí ni káti ẹ̀ fi ti Kùránì lẹ̀ lílé lè lárúbáwá lákòjúwe sọ Allahu Akbar àtúlẹ̀ máa ń gbà tán tí tọrọ ọ̀nù Allahu Akbar ọlọ́run ṣe kí ni kí ni Allahu A'zam kí ni túmọ̀ yẹn náà kí ni ṣe kí ni àwọn kan nínú àwọn hànàfíà nínú àwọn tọ́tẹ̀lé mọ́ Abu Hanifa àwọn dúró lórí ilé ìdùnnú ọ̀rọ̀ tí ò ní lẹ̀ ní. ẹ gbọ́dọ̀ yí padà tó kẹ́lìmọ̀ Allahu akbar Allahu ta'abbadana biha àmì ṣe bàdà fọlọ́ ní àlè yí padà kódà kárí ntí ó tutù ìtumọ̀ rẹ̀. ṣùgbọ́n bí ọ̀rọ̀ kátàkárà a ní bàbá bínú tẹ́mi a ní kò sí ní tó jẹlé yín bẹ́ẹ̀ gbogbo ń bá ti mọ̀ Ani ní wà ìnàmà kọ́sùdù àdàlálà tó àlàmà náà wọ́n tó pé ń ta gbàlérò gẹ́gẹ́ ní tí nǹkan yẹn ń kó sínú ẹni ó ti gbàlérò pé o ti fún mi èmi náà ti gbàlérò pé mo ti Sara sára àtijọ́ gbọ́ ipa àtijọ́ ta àtijọ́ ra wọ́n lówó ti ti pe ń ta gbàlérò o òun ní ẹ̀rí ẹni fàbí ayé lábùdín dálà alẹ́ yìí hasọ̀lá ni màtúùd gbogbo gbólóhùn tá a bá lò tó ti tọ́ka lórí kátàkárà kátàkárà ti pé fàlàkìdó indakul kọ́mi yatimu bima yafhamunahu bainahum min al-siyaq ani alakidu ni lọ́dọ̀ gbogbo ìjọ kọ̀ọ̀kan gbogbo tẹ́ bá ta kókó ètò ẹ bá ti gbọ́ yé lọ́dọ̀ ara yìí pé tá a ti wí báyìí adìrẹ kínní àti ta kókó nǹkan a ní ti ta kókó náà nù sọ pé gandan kó rọ̀ jẹ́ gbóná lárúbáwá ọdún kékeré kan ẹ máa pèsè lẹ́nu kódà bí ò kò sí gbólóhùn kan pàtó mọ̀kúsùdù ń ta àgbàlérò ni pé ṣé títà àtìkírà ẹ ti yọnu sí ṣé ẹ fẹ́ fúnra yín lọ́mọ ẹ ti yọnu sí pẹ̀tọ̀ mo fún ọ bẹ́ẹ̀ mo fún ọ náà ló lónìí àmì ọ̀nà abẹ́ jẹ́ òdòdó kan òdòdó kí wàá lòdò náà lágbájá ni ẹja bóyá ẹja ẹ bá ti gbọ́ pé ẹja ó ti dé kíni ó ti já pátápátá ẹ máa mú lọ abakọ àtìlẹ́ máa àtìlẹ́ máa mú lọ kí wàá lókù àlẹ́ ẹ sá gbogbo tí mọ̀kìsúdù bá ti pé tó tó bá sọ yìí tí ó bá ti gbà pé kẹ́ ẹ mọ́mọ́ ń nǹkan kan ò tí ì ṣe kí ni kò tí ì ṣẹlẹ̀ náà. wọ́n ní báàlì bìtà náà wo ìsìlá ìnáàlì wọ́n ní bọ́rọ̀ àwọn èèyàn afọ́n wàlẹ́sà hadun mustamir láàfin shar'in wà láàfin lugha wọ́n ní kò sí hadu kan àlàkà pé gbẹ́lùn ọ̀gbọ̀dọ̀ wí nǹkan mi tó yàtọ̀ sí nínú ẹ̀sìn ni o àbí nínú èdè bal bitana wuci istilahi nas ani bọ́rọ̀ wá sí yàtọ̀ sí rárá bí kẹ́límọ̀ táàmù tá a lè lò fún nǹkan bó ṣe yàtọ̀ náà la lè lò nílùú kan sílùú kan láàrin yẹn kan sọ́dọ̀ àwọn yẹn kan. kama fi tanawi lugati bidi wasi yàtọ̀ síra wa wa hadhihi alqaidatu tadullu alayha usul ash-shari'a wa hiya allati ta'rifu al ani qaida bẹ́ẹ̀ sì pé kalẹ̀ ní tẹ́sí sí ìfọwọ́ ẹ wá rí kátàkárà yìí kí wọ́n nípìnlẹ̀ kátàkárà kí lófin nínú ẹ̀sìn wal aslu fil muamalat àná pé ní ìbára ẹni lò lára rẹ̀ ní kátàkárà wà wal adat bákan náà àwọn nínú àwọn àádà àwọn àṣà ni ìpínlẹ̀ tí àwọn nǹkan yìí alhil wal ibaha ètò tọ́ni. wọ́n bá bí ẹ lérè pé àwọn oúnjẹ kan àtẹ̀sọ oúnjẹ kan jáde ń sùn kí ni ìdájọ́ rẹ̀ ètò tọ́ni àbíkàtà bá rí ẹ̀rí tó ní kí ká má jẹ àfa kan mọ́ ló sọ kí ni ká ká má jọ́sìn bá kẹ́mi ò sí rírí ọ̀gbọ́dọ̀ tí ì ṣe o àbí tó bá lẹ́rìí tó ní ọmọ ṣe kí ni tó ní ọmọ ṣe torí pé ọ̀rọ̀ jọ́sìn tiẹ̀ ta ò kì í fi yà ni agbọ́dọ̀ rẹ̀ rí ká tó ṣeun gbọ́rọ̀ almuamalat bó láti tàtàrà wàlàádáàt àwọn ọ̀rọ̀ àṣà al-aslu fi ima al-hillu wal-ibaha nítòtọ́ ni. kílẹ̀ rí eléyìí ọlọ́ni wà lẹ́dí kọ́lákọ́lákún máa fi ọ̀rùdì jẹ̀míà gbogbo tó wà ńlẹ̀ pátá lọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ fún yín. agbáhùn kan tó wà ńlẹ̀ náà ká lílò ẹ̀tọ́ ni. àwọn kọ́mẹ́kọ́ ó di ẹni bídíà ní gbogbo nǹkan ayé àti owó fún rẹ pé ah, ntọ́lọ́n ṣe lórílẹ̀ nìyí èsè jọ́sìn ọlọ́run lè so lẹ́tọ̀ fún ẹ̀sìn lu máìkì sáré bí máìkì sọ̀rọ̀ ni máìkì ẹ̀tọ́ ni inú ayé àti amòrè wà lẹ́dí kọ̀lákọ̀lákún máa fi àrùtì jẹ̀mí à ọlọ́run sọ láyé pé ní kóòlì sọ fún ẹ pé ní man harrama zinata allahi lẹ́tì akhraja li ibade ta ló fẹ́ tún lè ṣe léèwọ̀ àwọn nǹkan ẹ̀sọ́ tó lọ́n gbé kalẹ̀ fáwọn ẹ̀dá rẹ̀ ọ̀pọ̀ yẹ bá ti mìíràn risk àtàwọn kájẹ ká mú ní tó dáa tí ì sí wọ̀ kúlù wà lílẹ̀ dínà àmọ́nù fìlà hayati dúnìyà ẹ̀rí àwọn atọ́gbọ́n náà wá gbọ́ wọn yẹ ká máa lò láyé wọn ayé yìí àtẹ̀ntó gbọ́n náà wá gbọ́ àtẹ̀ntó gbọ́n náà máa lò nǹkan bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni àwọn atọ́gbọ́n náà wá gbọ́ nìkan ló yẹ ká máa lò ṣùgbọ́n kàálí sọ̀tọ̀ yàmọ̀lì kìyàmọ̀ tó bá dọ̀rùn gbogbo dáadáa àwọn nìkan náà máa lò àwọn tó ń gbọ́ náà bá gbóò ní ráyè ń bẹ̀. sọ àwọn nǹkan ẹ̀sọ́ tọ́lọ́ ń ṣe sórílẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ní tó tọ́ ni àfi tá a bá rẹ́ẹ̀rí pé eléyìí ó ti ta kẹsì. ọ̀pọ̀lọpọ̀ yẹn máa bá wípé tó ń ṣe ìbídí àní nínú ẹ̀sìn tó ń bá fẹ́ mú ẹ tó fẹ́ tó náà fẹ́ mú rọ́dù wá yóò wá wo ọ̀rọ̀ ayé ìgbà tí yóò dákẹ́ mọ̀ lóhùn àwọn fi mú ọ nígbà tẹ́ni mo lùdì bídí àní ẹ̀yin náà ṣe lo máìkì ẹsìn gun mọ́tò ẹ̀ ń lo sẹ́ẹ̀tì ọ̀rọ̀ mọ́lúdì àtọ̀rọ̀ sẹ́ẹ̀tì ọ̀nà onágbàjọra wọn. nígbà tí ò ẹ̀rí ńlẹ̀ níṣókí ni pé ọ̀rọ̀ kátàkárà ìpínlẹ̀ rẹ̀ tó tọ́ ni torí pé kéèyàn abẹ pé ẹ̀ ẹ̀ ti lọ ṣọ́ọ̀bù ẹ̀yin ẹ̀ ṣe ń tajà. faman harama shay'an min dhalik fa alayhi dalil ẹni tó bá ní eléyìí kátàkárà yóò èèwọ̀ ni yóò mú ẹ̀rí bó ti jẹ́ wọ̀ wá li annahu ala khilafil asl torí pé tó ti sọ yóò ti takò pinlẹ̀ ìpìlẹ̀ náà ni pé tó tọ́ ni ayé pé tá a bá ń jiyàn sí ọ̀rọ̀ òwò kan ta ni ó mẹ́rin wájà mọ́ ẹ̀ tó lé òwò yẹn ò sí kínní kò dáa wọn ká pé ọ̀rọ̀ ìbáàdà ni ẹni tí ń ṣe ìbáàdà ni ó mẹ́rin wa torí pé asùlù tiẹ̀ la gbọ́dọ̀ ṣe àfitábá lẹ́rìí ẹnjìyàn sọ̀rọ̀ mọ́lúdì àbáǹkan àsìkò yìí náà ṣe jíra náà ṣe lọ́wọ́ báyìí wọn ní kò ká máa ṣe anifásírì yìí kàbí ká máa ṣayẹyẹ ìjíra wọn ni mẹ́rin yín wá pé kò sí kò ká máa ṣayẹyẹ ìjíra tí wọ́n lọ ń ṣe ìdèmí ìjọsìn ni ìwọ́n tó ń ṣe lọ́wọ́ fẹ́mi lẹ́rìí kí àfa ẹ̀rí rèé torí pé ẹni tó ní kò tán òun dúró sí ti ìpìlẹ̀ pé ọ̀rọ̀ ìjọsìn àgbọ̀rọ̀ sí àfitábàdé kínní táwọn ìwọ lọ́wọ́ rẹ̀rì ìwọ lọ́wọ́ fún ẹni ẹlẹ́rìí pé àfa ẹ̀rí rèé ọ̀pọ̀lọpọ̀ gẹ́wẹ́ náà fi ń kó àánẹ̀ sí dààmú ẹni tó ń ṣe kan tí wọ́n sọ pé kò sí níjọsìn òun wà ní kọ́mẹ́rì wa òun wà mọ̀ dààmú káàkiri ẹjọ́ sars níbo ni ẹ̀rí pé káwọn ṣe jíra wa bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ ló yẹ kọ́ béèrè ẹ̀rí ní ọwọ́ tiẹ̀ torí pé òun ń ṣe nam wàbí àdá yóò la musamahatu shari'a ani ibi láti mọ bẹ́ẹ̀ sì ń wáyé bó ṣe rọ ẹ̀sìn tó rọ̀ ni bó ṣe ní asẹ́sìn kájọ́sìn bẹ́ẹ̀ náà ló fààyè gbà wá kàṣe wàsáàtùhà ibi láti mọ̀ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn tó fẹ̀ ni kìí ṣe kákìrún kágbáwẹ̀ nìkan ló dá sí ó dá sọ̀rọ̀ bá a ṣe tajà bá a ṣe rà náà torí ẹlòmíì tẹ́ bá sọ pé ah, kí èso ọjà tó ń tajà fà á ah, eléyìí ṣe kí ni ọ̀rọ̀ ayé lélẹ́yìí o mùsùlùmí tí bá ń ṣe bá ń kò mọ ti ń ṣe ń di ẹ̀sìn tóró ti forí ẹ̀sìn gbáàbì kan ó fi sóbi ẹ̀sọ́ ó fi sọ̀bì kan pé kásákìrún ká kágbáwẹ̀ lẹ́yìn kò sí tẹ́sí dá sí mọ́ gàbí sẹ́ẹ̀sì lélẹ́wọ́ bá ṣe wá láṣìí islam ẹ̀sìn tó fẹ̀ ni wàmúrú nẹ́tìrà ẹ̀sọ́ àfẹ́lẹ́sìbù ni tí ò tó yẹ pé ó ṣe kínní òyì kò sí tẹ gbẹdẹlẹ ní tẹ nílò òbí fún islam ẹ ẹ ṣẹ̀rí àgbẹ̀yìn lànà bí mú wa ṣẹ̀rí àgbẹ̀yìn tó jẹ́ khalida tí ó sì máa rẹgbẹ̀rẹ̀ ìbẹ̀gbẹ̀rẹ̀ rẹ̀ ni pé kò sí nǹkan kan tí ó tún dé tá à ní irú fífún nínú kínní nínú ẹ̀sìn tó bá gbé kátàkárà kan dé sí àárùkà òfin rẹ̀ nínú ẹ̀sìn àfẹ́yẹ̀túndé sọ́sì irú yìí láyé ànábì ni sálọ atm láyé ànábì tó fi mọ̀ dájú ẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn tí kò sí nítorí ó gbé àwọn usulu al-usulu al-amma ẹ̀rí tàǹdárí ju tahtaha al-furu' àwọn ìpìlẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹ̀tọ́ tó wá ń jáde abẹ́ ìpìlẹ̀ náà yóò ti máa ṣe kíni yóò máa padà sí i ìlà omi lè ní alẹ́lẹ́ ìtọ́ èyí ò tọ́ ẹni tí wàá wọn gbà sẹ́rù rẹ ti wà láyà níbi ni torí pé àwọn ọkọ̀ wa ìdútà níbi ti gbélé nínú ẹ̀sìn ó ti kó sínú. àbí téèyàn bá ṣe rìbá ń sì sáà nímọ̀ pé yẹn jẹ́ rìbá. ó lè yẹ pé ojú ọ̀nà tó ń gbà jẹ́ ẹ̀sìn ó yàtọ̀ sí bí ó ṣe wà tẹ́lẹ̀ kí ẹ yàtúrú báńkì ẹni kẹsí báńkì wà lẹ́yìn ànábì ni ìpìlẹ̀ tó ti wá ó ti kó sínú. ẹ̀sìn yìí kò dúró lójú kẹpẹ́ ìtàn ti sọ́ngbà nìkan náà ẹ̀dẹ́ pé wàá sọ àárí dídá ẹ̀sìn yìí lèkólè sàmánì wà màkàn fún gbogbo àsìkò ń gbogbo àyè kò tọ́ ní tẹ̀sán àfa ṣùgbọ́n láyé ìgbà láyé ànábì ní tẹ̀sán tá à ń sọ fún ọ bẹ́ẹ̀ gbogbo àsìkò ni àbíkẹ́ lómi òótọ́ ní tẹ̀sán ṣùgbọ́n màkàn tó ń bá wípé ara màkàn nìkan yìí ó ṣe ṣe nàìjíríà ń bì tára nàìjíríà bá fàyè gbà lóko ìtànẹ́bí mú àkòsí ibi tá àtìlẹ́ kul inni rasulullah ilaykum jami'a nínú a a'raf ọlọ́nìkà nàbí sọ pé òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ fún gbogbo yín pátákórógodo láì ṣe tara àlù kan nígbà tó nàbí ń sọ nínú àwọn ẹ̀sà tó lọ́n fún anábì ní gbogbo ànábì kọ̀ọ̀kan ẹ̀rí nágbèrèdè fáwọn àjọ rẹ̀ nìkan wàbọ̀ ìsòyìnlá náà ṣe gbogbo ṣẹ̀ríà tó mú wa ṣẹ̀ríà gbogbo ààyè ní gbogbo àsìkò ni. ara nǹkan tó dìde nílẹ̀ lárúbá tó náà ti kẹ́kọ̀ọ́ débi kan yẹ kó yẹ sáà tajidid tajidid fìkì ká rìfọ́ọ̀mù kíni fìkì kílẹ̀ fẹ́ rìfọ́ọ̀mù bẹ́ẹ̀. ṣé fìkì wò lẹ́ẹ̀tì gbé ní ṣé ìbàdàtì lẹ́ẹ̀tì gbé ní àbí muamalat dábẹ́ pé ti ìbàdàtì ni ẹ sá wò sọ̀rọ̀ ọ̀run lẹ́wà pé bá ti máa ń kírun ẹ ká tó máa làákàyè wọn ti doli kodo irun wani Hasan Turab ọmọ Sudan ó ti kú nìkan bí ọdún mẹ́ta sẹ́yìn láwọn ọ̀rọ̀ orí burúkú kẹyọ ká ti tẹ̀jú nínú sólè fèkè ká yí àwọn òṣòlù kan padà ń bẹ̀ kó lè bá a bá kíni mu àsìkò tá a wà yìí mu náà ẹ̀yin ará àsìkò lẹ́wàá gbogbo orun kaba yìí agbọ́dọ̀ kíyèsí bákan náà wàá wàtàtọ̀ wúrò ha àdìpẹ́ e ẹ̀sìn yìí ẹ̀sìn tí ń gbèrú ni hasuba muktadayati ahwalil bashari bí gbèsè ayé tí wàá sọ̀rọ̀ lòkèsì láàmú àmọ́ bófin bẹ̀ ni. ìkankan lè sẹ̀ dé sí ìta àbá kan lè jòkó láfi alimọ̀jámẹ́wò alifikihi àwọn àfọ́jòkó lágbàáyé nítorí délẹ̀ yìí kí lẹ́sìn sọ lórí ẹ̀ ìdẹ́ ti sọ kó ti pọ́n anẹ́sẹ̀ ẹ̀fẹ́ pé kí la mọ̀ ẹ̀sìn ti sòfin àná ọ̀pẹ akínlò òfin ẹ̀sìn lórí nǹkan yìí. wọ́n mọ sọ́ọ̀lì nọ́ọ̀sì bákan náà gbogbo nǹkan tí ó bá jẹ́ àǹfààní fún wa àárẹ̀ sùn wáyé bẹ́ẹ̀. أما المعاملات والعقود المحرمة ẹ̀wá rí àwọn kátàkárà tó ń jẹ́ wọ̀ fatariju ila zulmin zulmi tarafain ìtì máa ń fa ni pé kó jẹ́ pé àárí pé ìkan nínú pààtì méjèèjì bóyá ẹni tí ó tajà ni àbẹ́ tí ó rajà ìkan àbòsí wá látọ̀dọ̀ rẹ̀ tába débi àwọn al-uqud al-muharrama al-buyu' al-muharrama àwọn òwò tó jẹ́wọ̀ àánú máa kíyèsí pé ah, eléyìí ló fẹ́ ṣàbòsí fún eléyìí àbíkọ́jẹ́ pé àwọn méjèèjì ló fẹ́ àbòsí wa máa ń wá láti bí ọ̀nà mẹ́rin àmẹ́ta àwọn sheikh sàṣàyè ni wọ́n mẹ́nu bẹ́lẹ̀ fún anjọ́ o nínú ẹni kọ́ ìdàtọ̀ rìbá ó lè pé rìbá ló fẹ́ gbà wá ẹ̀ràn àbá nílẹ̀ yorùbá à ẹ̀ má jẹ rìbá o ó lè pé ẹnu kẹ́lí mọ̀ rìbá ó lè pé tí ẹni ẹ fẹ́ ṣe láìda kì í sọ̀rọ̀ rìbá ńlá òkè ńgbà tó ti fẹ́ ṣì tìyẹn bí ọjà gbogbo ṣì tì bí ọjà lọ́dọ̀ àwọn bàbá wa kí ni mo ń pè jẹ́ mọ́ rìbá ni <laughs> ẹ̀ má rìbá o tí bá yẹ pé rìbá gẹ́gẹ́ wá dé wá lè mọ̀ mọ̀ pé eléyìí kan náà ń pè ní rìbá alọ́kẹ́ ló mọ̀ rìbá wà lẹ́nu wọn inú tó di eléyìí ni ọ̀rọ̀ bídíà ọlọ́run kó bá rẹ bídíà ṣe ìtọ́ ní ilẹ̀ èèyàn lè pé ibi tó ti ń sọ̀rọ̀ yẹn bídíà náà lọ́ọ́ ti ibi bídíà náà lọ́ọ́ ti ṣe kí ló <laughs> ti ń sọ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rìbá nínú àwọn nǹkan tí mo ń ṣe sọ òwò di èèwọ̀ ní rìbá wa bákan náà kọ́ ìdàtúlù gáràr wàlìjà hàlà gáràrò níbi ẹ̀tànjẹ iruju iruju walijahala àbí aima ọjà tá a bá ti mọ̀ ẹ̀sìn òní èèwọ̀ ni a padà máa rí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ ká fún alákòjúwe tó súnmọ́ wa tó yẹ pé nǹkan kékeré ni ẹ̀ tó fẹ́ ra búlóbúló ń sìn wọn ni ẹ̀ pé káwọn àtàn fi sórí igbá tọ́sí ara sọ ten naira àbí twenty naira tọ́ra fọmọ rẹ tọ́mọ lọ bọ̀tì kan wà nọ́mbà lọ́ọ́ ṣe kí mú o lè mọ́lá kọ̀ọ̀kan kọ jẹ́ ńláńlá yìí tó tóbi jù kọ́ tó sanwó ẹlẹ́ẹ̀kejì kọ́ yẹ pé tó ké tó kéré ẹlòmíì lè àbóyá jẹ jẹ tó tẹ́lẹ̀ kẹta ké mú o lè o lè ra mẹ́rin tẹ́ kékèké ní òde kíni ni ó sì mú yóò bá máa bínú èwo lọ sanwó rẹ̀ tẹ́lẹ̀ kí ló wà nù rọjà bẹ́ẹ̀ aligararu walijahala irú ẹ̀ náà wà bí atamin insurance ọkàn sanwó náà ni sọ́gbọ́ sọ́kéré òun àbọ̀ lè kéré rẹ̀ ìwọ kò ṣe kínní ọmọ. àwọn òkan wà bẹ́ẹ̀ pé ìtàn fi jẹ́ wọ̀nù àlùgáràrú wà ń bẹ́ẹ̀ àìmọ̀ ìrújú. bákan náà kọ́ ìdá tó lè xìdá wà tẹ̀gírìr nínú àwọn nǹkan tí ó tún máa ń sọ òwò díẹ̀ wọ ní xìdá kéèyàn dì sí fún ẹnìkejì kó tàn jẹ́ ìtàn oríṣiríṣi ló wà ó lè fẹnu tán kó pe nǹkan fẹ́ẹ̀kì ní oríyá ó lè lọ́ọ́ tún kùn àwọn tó tó kó sábẹ́ lẹ́yìn náà pọ̀ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ olùmọ̀sọ̀ràt tó yẹ pé ní nínú àṣà àwọn lárúbá tó máa fẹ́ tẹ̀lé ńgbà èyí tó ń fọmọ lẹ́yìn ní fún ọyàn rẹ̀ tó yẹ bá ti wà lára ẹran kí ni wọ́n ti jẹ mọ́ yóò tóbi ìwé òròpẹ̀rẹ̀ ńlá lọ́ra tó ní wàrà dáadáa nígbà tó bá fún lẹ́ẹ̀kan lọ́ba rẹ̀ kó ṣe kínní yorùbá àti ìjẹta ló ti ti fún ẹ̀rí oríṣiríṣi ọ̀nà ni àyẹ̀ fi ń gbà tàn yẹn jẹ ìtàn yẹn jẹ wá pọ̀ nínú owó gan lásìkò tá a wà yìí. wọ́n ní fàyè asásìlì muamalatil muharrama àwọn owó tí máa ń jẹ́ wọ̀ kéèyàn lórí ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmọ̀ kó jẹ́ ọ̀rọ̀ rìbá lóró lù ú àbí kó jẹ́ ọ̀rọ̀ ìrújú wọn máa ń bẹ àbá ìmọ̀ téèyàn máa ra tí ò ní máa ń parẹ́ àbí ìtànìjẹ ẹ̀rí wàyẹ́dìkúlù táhtàhà mina suwar wàlìjùzìyà àṣẹ nkẹfẹ́r àṣẹ olùkẹfẹ́r àwọn nǹkan tó kó sábẹ́ ìkọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ikọ̀ mina lukud wàlìhàkàm alẹ́tì yòhàrímù alìsìlámù nínú àwọn nǹkan tí islam ṣe léwọ̀ ọkọ̀ fasola ti ṣẹ̀rí atu ahkamal mu'amalat wal ahwali shakhsiya a ní ẹ̀sìn wáyé ó ti ṣàlàyé ìdájọ́ kátàkárà wal ahwali shakhsiya àwọn al ahwali shakhsiya tó ń pè bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó ìkọ̀yàwó àròdọ́ ìfúnnilọ́yìn àtọ̀lá àlùkòlù walikinayat àtàwọn ọ̀rọ̀ kírímínà wàlúkúbát ibẹ̀ láti máa rí hadu hadu zina hadu kọ́sì hadu sárkọ̀ pé ìdájọ́ ẹni tó bá ti sìn náà ẹni tó bá jalè ẹni tó bá parọ́ sinimá ẹni tó bá mutí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ sọ mímọ yadulu ala anal islam dínú wàdáwùlà ibẹ̀ láti mọ̀ pé islam ẹ̀sìn ìjọba tó ni. tí bá wọn gbogbo ilé ìsàlẹ̀ ẹ̀kọ́ mọ̀ wá lé ẹjọ́ jẹ̀ mọ́ ẹ àfáà ló yẹ kó wà ní adájọ́ ẹ gbọ́dọ̀ mọ àmọ́ láti ná kó wá yóò fi fòfin ẹ̀sìn kínní ọ̀rọ̀ tọ́lákùn ni ọ̀rọ̀ sàwájú ni ọ̀rọ̀ kínní kan yóò fẹ́ ọ̀rọ̀ jìnnàyàtì ni ó ti wá jalè kí wọ́n là á ṣe fún ntí ó ṣe fún ó ti mọ́ ṣùgbọ́n àwọn ọkọ̀ àwọn kókó lórí oríṣiríṣi lórí táwọn yẹn kó jọ àtúnwá mọ yìí ẹ ọ̀gá ni o sáà ni o <laughs> lórí àwọn òfin wo kágbé lórí muamala kágbé lórí àlè ìbàdàt ó lè pé ibi ìbàdàt ni ó ti wó ọ̀rọ̀ àlùwàlá lè má ṣe kíni ó lè má yẹ sí ó sì láyé ń bá bàrà yìí tó bá wà fi ká ẹ̀dá tí wọ́n sáà nínú sọ o. ọgbọ́n àfa ẹ̀sìn tó mọ kí náà àfa lẹ́yìn ẹ̀yìn ọ̀dà kan máa ń tiyín subhanallah. ẹni bí lẹ́fìn pé Islam dínú wa dawla táwọn èèyàn fi ń wo ẹ̀sìn náà ní tí inú ẹ̀sìn nìkan ni wọn ká fi ṣèlú ká fi sọ̀rọ̀ gbèsè ayé òun kò débẹ̀ àwọn tó ti gbélé wa là ń pè ní irúro yìí là ń pè ní alimaniya tó a pè ní secularism pé fasuludin àni dawla ẹsẹ̀ sí lọ́tọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọba ṣe ṣe ọ̀rọ̀ ayé wa ẹsẹ̀ kínní ẹgbẹ́ sọ́tọ̀ ẹsẹ̀ ò dá sọ̀rọ̀ ayé ìyẹn ló fàtẹ́ pé tẹ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn níbi kan tẹ̀ ọ́ ah, fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ríà tí ó mọ̀ dá wàhálà lẹ̀ á kó o mọ̀ ń dà lónìí ìdá yẹn wá ló ń kọ́ gbogbo àwọn ọ̀mọ̀wé tó kójọ ìkíni èyí mo lè yẹn wá tó ṣe dé o à ń padà sẹ́yìn sí ní tó bá gbé kalẹ̀ lẹ́nìí kó tó ọdún méje wọn máa kígbe pé ó yẹ ká tó fi yẹn yí padà o bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ gbófin tọ́lọ́ǹgẹ́ wa sọ fúnra wa sọ̀ọ́lẹ́ hàtó èkó lè sàmání pàmàkàlì ìdẹ́yìn wa gbélé tẹ́lẹ̀ fi ń ṣèjọba pé àwọn amòfin pọ̀ tẹ́ fi ń sakọ̀ọ́ tọ́ba sọdá bọ́dà tọ́ lọ sẹ̀mẹ́sì hàn lè rọ́bì sẹ̀mẹ́ lọ pé irú òfin olè ń gbé bọ̀ yẹn yóò dé lu tiwa o. ṣùgbọ́n òfin tí islam gbélé gbogbo bí tọ́ba ń dé bọ́rọ̀ kátàkárà ni ọ̀rọ̀ jìnnàyà ti ni ọ̀rọ̀ bá ṣe fẹ́ ra wa ni bá ṣe tàn bá ṣe bá ṣe gbaṣẹ́ lọ́wọ́ ara wa ni gbogbo bí tọ́ba ń dé lórílẹ̀ ayé tó yẹ pé islam náà ń lo ìkànnì ẹ̀jọ̀ máa ṣe kíni ẹ̀jọ̀ máa sọ ìwúlò ani kama anahu yu'na fi ma bayna al-abd wa bayna rabbihi min ibadat gẹ́bí islamu ṣe ṣàkólé kan ntọ́wà láàrin ìyẹn àtọ́lọ́ọ̀ba rẹ̀ nínú ìjọsìn tọ́lọ́ nìkan ni àtàkọ́lé kan bọ̀tẹ́ àárín ara yín ẹ máa tó bá ti wòye rárá ẹ̀sìn ògbélé bẹ́ẹ̀ ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ṣàkólé kan láàrin ntọ́wà láàrin àwa àtọ́lọ́ọ̀ba tó dá wa nínú ìjọsìn كذلك ينظم أعماله وتصرفاته في أعمال الحياة الدنيا أنا بين لسي لو ريجوليت لو فوفيسي inú téèyàn máa ṣe láyé nínú àwọn ẹ̀ṣẹ̀ táyé náà kò sọ pé àárín ìwà àtọ́lọ́ nìkan ni òfin tó délé ṣùgbọ́n òfin táyé máa ṣe ó bá ṣe wẹ̀ rárá ó fòfin sí bó o láṣẹ lo ayé wa náà. والإسلام لم يدع شيئا مما يصلح أحوال هذا المجتمع إسلام في كتول توجه وعيشه إلا نظمه أحسن نظام أبيكو فوفيسي وفيتو بي تداج وفيتو كتبا ياتوسي كيسوفي ọlọ́ni afa hukumu lè já ìléyà ti yẹ̀bùgún ṣé àyẹ̀tò fẹ́ máa tẹ̀lé ìdájọ́ jà ومن أحسن من الله حكما لقوم يوقنون tí ìbá má mọ̀ dájú yóò mọ̀ pé dájọ́ ọlọ́run ọba ló ṣe kínní ló dájú. ìsìnlá tó wá mọ̀ pé ní ìsìláàmù wa yìí ẹ̀sìn tó pé ni. gbogbo ìgbésí ayé wa níbo láwọn darí rẹ̀ síjàmọ́ inú ẹ̀sìn. ìyẹn pé ẹ̀sìn wa yóò mọ̀ bá wa lọ fi ṣẹ́ wa náà. ẹni tí ń tajà ẹ̀sìn gbọ́dọ̀ wà lára rẹ̀ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba oníṣòwò ẹni tí ń ṣe transport àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ sílé gba ibi iṣẹ́ láwa yìí o torí pọ̀pọ̀lọpọ̀ ń bọ́ ọ́lẹ̀ ìmọ̀ ẹlòmíì tó gbẹ́sìn yé ẹ̀ka síwọ́n náà tún wá mọ̀ pé lè yóò bá mu ni yóò bọ́ ẹ̀sìn síbi kan àti wà ń bi iṣẹ́ tábà bí agbádá ni tábà kún mi lẹ́ ká ṣe kínní ká tún gbé wọ̀ ẹlòmíì ò sì bọ́ tán bẹ́ẹ̀ tó bọ́ agbádá tó tó wá kú u bá ń sálẹ̀ ó bọ́ díẹ̀ bẹ́ẹ̀ nka ó dà pé bàbá lu ẹ̀sìn láwọn ibi ká àníjẹ́ wọn a a lu ẹ̀sìn wa lódìndí ọlọ́ọ̀ni udkhulu fi silmi káàfà ẹ̀wọ̀ ní ẹ̀sìn lódìndí ńgbà tó bá mófin ẹ̀sìn bó lọ́ọ́ ṣe kírun tó mẹ́fẹ̀ẹ́ ẹ̀sìn bó lọ́ọ́ ṣe gbàwẹ̀ ó wá débi kátàkárà wa ní ah eléyìí ó fẹ́ ní lára ó wá ju òfin ẹ̀sìn sílẹ̀ ẹnìyẹn ti ta káyà sínú ẹ̀sìn ní lódìndí ẹ wá rí kátàkárà tá à ń sọ yìí ó láwọn ṣurut shurutul bay'i wa ma nuhiya anhu àwọn nǹkan tó jẹ́ kọ̀ǹdíṣàn kátàkárà tàǹkàtà àṣẹléwọ̀ nígbà tá à ń pè ṣurutu náà ni pé ma yalzamu min adami al-adamu èpè tá a bá ti rí nǹkan ò tí ì wáyé tá a bá pè nǹkan kọ̀ǹdíṣàn fún nǹkan yẹn pé tá a bá ti rí kọ̀ǹdíṣàn nǹkan yẹn ò lè tí ì wáyé lápèjúwe irun nínú kọ́ndíṣàn rẹ̀ ní àtọ̀hárà àbí ǹjọ́ lè bẹ́ẹ̀ sí mọ́sálásí láì sàlùwàlá ọgbọ́dọ̀ kọ́kọ́ sí ìmọ̀ra torí pé ìmọ̀ra yẹn kọ́ndíṣàn irun ni nínú kọ́ndíṣàn irun ni dùkúlù wákìtì sọ́lá kásìkò òrùn wọlé ìyẹn lè kírun kásìkò tó wọlé rárá kọ́ndíṣàn ṣé lára nǹkan yẹn ló wà àbí ìta kan tàbí ẹ̀ṣẹ̀ ló wà ìta ló wà rúkúnù ló máa wà nínú nǹkan tàbí ẹ̀ṣẹ̀ kọ́ndíṣàn kọ́kọ́ ó dá dúró kí nǹkan tó dé nínú àwọn kọndíṣàn ọrùn àkọndíṣàn kátàkárà ó náà ní àrídọ́mínẹ́lì mọ́tò ákìdẹ́yìn olùtajà tó lórajà gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́dọ̀ yọnu fàlàyé síhú mi mọ́kọ̀rọ̀ ìgbẹ́gẹ́rẹ́ hakin a gbọ́dọ̀ tó láti yàn a gbọ́dọ̀ tó láti yàn kó tajà kó tajà rẹ̀ ó lóun ta ọ̀ ta tó láti ni ẹ̀dùnmẹ́rẹ́ ajá wa lọ gbé ìbọn ó yá ó oya gbọ́n ó yà máa ta ẹ̀kọ́ ọ̀rà ń tó ni mo ní mo nídìí owó kó ra sẹ́ẹ̀tì mi yìí olóhùn ò rà iye tí mo pé àwọn ò rà níyẹyẹ ẹ̀fí mi lẹ̀ a gbọ́dọ̀ tajà kàbí ká rajà láì yọnu síra a gbọ́dọ̀ yọnu sí ní kuran sọ pé ní antarọ́ọ̀dì mi nǹkan ẹ̀ gbọ́dọ̀ yọnu àìtúláàsì yẹn tajà ẹ̀rí gbẹ̀gẹ́rì hakin náà ìṣíwọ́ àfi tíwọ̀ kan wà lórí ẹ̀ lamọ́tún láti yẹn tajà kódà kó mọ̀ yọnu ìgbà yẹn olórí ló máa intervene lápẹjọ ẹni tí ó jẹ́ yẹn lówó ń sìn ó wá sí ìsìnkò sọ ó sì ní nǹkan tó lè tà pálọ̀ ò ní tà olórí ló yá ẹ lọ pẹ́sẹ́ tirẹ̀ tà kó sọ kínní kó sọ gbèsè orí ara ni ẹni tí ó jẹ́ lówó náà ìgbà atúláàsì rẹ̀ kódà bí ò yọnu ṣùgbọ́n bí hakin pẹ̀lú wọ̀kan tó wà ní kínní tó wà lọ́rùn ẹ̀ ṣùgbọ́n láì síwọ̀ kákànnì àtúláṣì ni wọ́n fẹ́ lo agbára yẹn lórí àbí ẹni tó fẹ́ rajà wọn gbọ́dọ̀ rà ńtúláṣì ni rárá a gbọ́dọ̀ yọnu síra wa ìyẹn ló bàtà bá nájà lórí àmì mọ́jẹ̀kẹ́ ni ẹsẹ̀ ti gbà jẹ́ kó lóun ti gbà kọ́ yẹn pé ní ọ̀rọ̀ amójọta wọn ò sì yọnu sí èlò lẹ pé òun ò gbá ṣé mo lọ kó mo ti gbà ní ìbẹ́ kan múnjọ́ yẹn náà ni price yóò bá ti kíni yóò bá di yẹ pé iye ẹ̀kọ́ ni mo gbà bóyá ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ gbọ́dọ̀ yọ gbọ́ra yín yé. sheikh abdulrahman saadi rahmatulah alayhi tanu jama sahibu tafsir ti anu ayiwa sheikh abdulrahman ibn nasir saadi àmì àkùnyàn ní asẹ́yìndì wallahu alam báyìí máa kó tiwọn kókó torí pé sheikh abdulrahman ibn nasir ẹjẹ afa fún sheikh abdulrahman bassam sheikh abdulrahman bassam àwọn àbí ọdọ nígbà tí sheikh saadi fi kú ẹjẹ afa fún sheikh salih uthaymin na rahmatulah alalijami wọn ní àrídọ káyọnu nídìí owó aslu sábìtún ìpínlẹ̀ kan tó fẹsẹ̀ rìn lẹ́ni bil kitabi wa sunna wal ijma ẹ̀rí ẹ̀rí wa nu Kùránì bẹ́ẹ̀ pé kátàkárà wa gbọ́dọ̀ yọnu síra wa ó wà nù ìṣesí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà al-ijma ẹnu àwọn àfẹ́sí kò lórí ẹ̀ abẹ́rẹ́ afa akẹ́kọ̀ọ́ pé ní èyàn lè tajà rajà láì yọnu tí e ti ṣe pé ti wọ̀ tá a sọ fúnra lẹ́ẹ̀kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kò sáfà tó sọ. wa huwa muqtada al-adl wal-insaf eléyìí náà ló bá déédéé mu ẹ̀rí ẹ má tó láti ara yín ẹjọ yọnu síra yín wàhálà tí ti pọ̀ jù àwọn bàbá kìíní bẹ́ẹ̀ lónìí ta tiwọn èmọ́lì tí tèmi fẹ́ ta tèmi nù bàbá kìíní tó sọ yẹn lọ́dọ̀ tiẹ̀ tó ń bá yọnu sí iye ń simple ok wọ́n sì wá mú ǹjẹ́ bá a ṣe ni ẹ ṣe à yóò ṣe tí ó ṣe torí pé ó gbọ́dọ̀ yọnu sí mi. ìwọ lọ ní lọ́ọ̀yà ní ramọ́ ẹlẹ́ẹ̀kejì ahaliyatul aakid ẹni tí ó fẹ́ ṣe kátàkárà bẹ́ẹ̀ ní tí ó tà ní abẹ́ni tí ó rà ó gbọ́dọ̀ ní ahaliya ó gbọ́dọ̀ wà qualify láti tajà àbí láti ṣe kínní láti rajà. wàá wàlúbá ìwàlú mọ̀ṣẹ́rì ìkànnì àwọn méjèèjì ó gbọ́dọ̀ jẹ́ ní tí ó àfọ̀n ìkíní kejì wọn gbọ́dọ̀ jẹ́ ní tí ó ṣe kínní tó ti qualify láti tajà àbí láti rajà. bí ẹtọ́ yẹ pé ní àwọn iṣẹ́ rẹ̀ ó wà já ìsù nínú ẹ̀sìn gbogbo tó ń kọ̀ǹtólì kọ̀ǹtólì ó wà já ìsù. tálẹ̀ nínú àwọn wà lùmọ̀kànláf kó jẹ́ ní tààtì tó ti dàgbà tààtìlẹ̀ lẹ́sìn bà lọ́rùn àbí àtàtìlẹ̀ làǹkan bọ̀ lọ́rùn àròṣìd tó yẹ kíni tó ti tójú bọ́ rọ̀ṣìd kẹfẹ náà pé rọṣídẹ lómi lè kẹ náà pé rọṣídẹ ajẹpọ àyè kò lè dìkìlì àlè tajà àlè rajà lónìí. àrùṣùdù náà máa yẹn tó ti tójú bọ́ àtúpẹ́ tó ti gbọ́n tó ti gbọ́n ẹni tá a lè ka nǹkan tí bá ń ṣe kún un ní já ìtútà sọ̀rọ̀ irú wèrè ń sìn ó ti dàgbà ṣùgbọ́n kò mọ dídé kínní kò mọ tí ń ṣe wọn ni à ń mọ lọ tírajà ń wèrè yẹn ni mo rà ní ọwọ́ rẹ̀ ẹ lò ó one thousand ló pè fún mi tọ́ba dáadáa jájọ́ á gbà padà pé ọ̀sán yìí lọ́pọ̀túnìtì bóyá wèrè ìjòkó tí wọ́n á ju sọ́ọ̀bù mọ́mọ́ rẹ̀ ọ̀sán yìí lọ́pọ̀túnìtì ẹ̀ pé jọ́sá lè rà bóyá nǹkan five thousand ni ọ̀sẹ̀ bá gbàlagbà níbẹ̀ ni ṣùgbọ́n kèdè já èso tà sọ́rọ̀ níta ni bẹ́ẹ̀ bá ṣe àríyé kínní àyíká kún. bákan náà sẹ̀fì Kila pe, sẹ̀fì sẹ̀fì ń tẹ̀ ó lè wá tó dáadáa ó lè kọ́ yóò mú gan ni bí akíndanidani ó lè mọ̀ gbọ́n ó lè mọ̀ mọ iye tó sọ. àyè bá ti ní owó máa gọ̀ àbí ẹ̀mí lè mọ̀ gbọ́n ó sì àmọye tí ó rí bẹ́ẹ̀ tó sì lówó. irú ẹni bẹ́ẹ̀ a máa bá kọ̀ǹtúrọ̀ ẹni nínú ọ̀rọ̀ mọ̀ àmọ́ láti náà ní alhaji ẹni tí a níjẹ́ kó kọ̀ǹtúrò tó bá ní fúnra rẹ̀ ẹ̀ má bàa kọ̀ǹtúrò ẹ̀ ẹ̀ ní sẹ̀fíwá alimatu bí àwọn tó máa ti bí akíndani dání kò sí tí ò lè pè lẹ́nu tí wàá sáyé lọ́pọ̀ tó tiẹ̀ bóyá àbẹ̀wẹ̀rẹ̀ kan náà ó ṣe pé bóyá ọ̀pẹ ní one thousand ọ̀dọ̀ mọ̀ pé eléyìí òkúkú gbọ́n òní ìbá yọ one thousand tó yẹ pé táǹtà ní fifty naira ni ọ̀rọ̀ àwọn owó tó mọ̀ ọ́ ní ọ̀nà ìbòlẹ́rọ̀ wa ń bì lọ́dọ̀ ẹni tó ṣe kíni tó rajà tó bá dọ́dọ̀ adájọ́ wọn gbà torí pé ni ẹgẹ́rù jàjà ètò tasarruf inú wọn lọmọ kékeré wà ọmọ kékeré tí o bá ti wà mọ̀mọ́ yíyàtọ̀ àmọ̀mọ́ yíyàtọ̀ tí o lè ti dọ́tun yàtọ̀ ọmọ ẹ̀sán sí ẹ̀rí ọmọ ọdún mẹ́ta náà ni ó bá mú one thousand wájú rẹ̀ ọba kó bisikíìtì márùn fún ọlẹ́ wàá rajà ní ta ló wàá rajà ọmọ ọdún mẹ́rin àgbà padà àbọ̀nà lọ báńdì sọ́ọ̀bù ọmọ ní èlò màmá rẹ̀ rà ó ní five naira ọba rà nǹkan twenty naira ní ìgbà tó ti pé five naira ọba rà mẹ́wàá ó jẹ́ lò ó jẹ́ fifteen àdínwó kó jẹ́ two hundred naira ẹ̀rí bóòlù àti àwọn ọmọ tó ti gbọ́n ara àfàtàn lo hadithi múrú abùnà àkùnbí sọláàtì ọ̀hún bí sábẹ̀ ẹni tó bá ti pọ́ ọmọ ọdún méje ilé ẹni tó lè pọ́ ọmọ pọ́jà lọ́mọ ọdún mẹ́jọ lórí ẹni torí pé ó dìde kíni ó ti ń gbọ́n ó ti mọ yó tó bá síta bá ń tọ̀ ọmọ ọdún mẹ́wàá bá sọ jata ìwọ ìyá rẹ̀ lọ́fọ̀ tó bá dúró adájọ́ pé ọmọ pè ní èèlò ní ọmọ ní thirty naira nǹkan fifty naira sí ni tí wọ́n bá lọ ra wá dọ́dọ̀ adájọ́ ọmọ ntí ó ti ṣe kí ni ìwọ lọ́mọ ntọ́rí tọ́ fífi ọmọ nsí bẹ́ẹ̀. bọ́t àwọn afáàtún wa là pé mọ̀mọ́ yìí sùn pé méjì o wọ́n láwọn nǹkan wà tí àwọn nǹkan wà tó lè dá sí ní nǹkan tó yẹ pẹrẹ bóyá ń ta búrẹ́dì ni àbí àbólọ́ra bú búrẹ́dì gbọmọdún mẹ́wàá ó yìí bọ́t ó fẹ́ tó di ndílé bẹ́ẹ̀ kọ́ ọmọ ọdún mẹ́wàá la tó ń ṣe sóde tó di dilé ẹ́ ẹ̀kẹ́ wọn yí bísínẹ́sì yìí ni ayiwa ẹ̀kọ́ àwọn bísínẹ́sì kan wà tí ò lè dá sí náà o kíta àdùn kí inú àdá ilé ìtìjà agbára rẹ lọ tó bá ṣe àdá padà àbí tó lè rà ó lọ rọ dindi mọ́tò lọ́rọ́ alẹ́ à ẹ́ ìrọ̀ àfa oní rẹ́ǹjì. <laughs> ẹ wá lọ ra rédíò lọ́wọ́ ọmọ ọdún mẹ́wàá ó kẹ́ pé níye kan ẹ́ ayiwa wọn ní ìdèmí ìdèmí ọmọ yìí ti dàgbọ́ ti pọ́ ọmọ ọdún mẹ́wàá rárá o ó ní ti irú àwọn báyìí náà tún lè lè dá sí. bákan náà nínú àwọn kọ̀ǹdíṣàn òwò náà ni àyàkú náà lè máa kó dọ̀ àlẹ́ yìí àwọn àlàmọ̀ nfààtì yìí min saman aw musman mubahu nafa kó jẹ́ a ntí afẹ́ra nta fẹ́ra tẹ́yì à ń ṣe lori lé ta kókó nǹkan lé lórí àbí nǹkan tá a fẹ́ ra nfààní ẹ̀ torí pé àwọn kátàkárà tá à ń sọ nǹkan ta tá à níra tá a fẹ́ ra àǹfààní nìkan la fẹ́ lóbi kárẹ́ǹtì nǹkan kó jẹ́ nǹkan tó yẹ pé ó kí wọ́n fẹ́ rà wọ́n fẹ́ ra bàndìrì ni kí ló yẹ kí wọ́n fi ṣe akẹ́ <laughs> eléyà èlò nínú ayọ̀ à. <laughs> àbí bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ lédè ẹgbẹ́ kò láǹfààní àbẹ́ tó bẹ́ẹ̀ lọ́ọ́ rọtí ìjó kékeré ẹ̀jọ̀ kó tẹ̀sán àkókò rẹ̀ à ń tó wo bá ti rọtí eléyìí láǹfààní tá a fi ṣe nú ẹ̀sìn àbí inú nǹkan tó pé àlè rẹ́ǹtì náà bẹ̀rẹ̀ gbogbo eléyìí òwò lọ lórí ẹ̀ ìtàbà ṣe ní òwò ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tẹ́sẹ̀ fọwọ́ sí tó láǹfààní àǹfààní tẹ́sí ò takò torí pé kò sí táyé ráǹfààní bẹ́ẹ̀ ní bírò rí tí wọ́n ti lọ ó ta kẹsì ní kò ta kẹsì kò sí tó kà wọ́n ṣùgbọ́n àǹfààní táwọn ń sọ ń bí nílẹ̀ àǹfààní tẹ́síṣe kí ni tó fọwọ́ sí. ìyẹn ló fàdé pé ní ìlera ẹlẹ́dẹ̀ ẹ̀rí ìlera nǹkan tó yẹ pé ní kò bá mu èèyàn sì lè rẹ́ǹtì nǹkan tí ò da tẹ́sí ò fọwọ́ sí. bákan náà ayakuna làákìdù kọjá pé làákìdù ẹni tí ó ń ta kókó nǹkan yẹn ń ta gbàlérò bí ni pé mọ́lẹ́kàlẹ́ ni màá kó dà lé kó jẹ́ pé nìyẹn lónìí tí ó fẹ́ tà ìyẹn kọ́ ọ̀lẹ́ tajà ọlọ́jà àtàwọn ń tajà ọlọ́jà ẹ̀ẹ́lẹ́ tajà ọlọ́jà yẹn ń pè ní alibẹ́yẹ olùfòdúlì ẹ̀rí alùfòdúlì níbi alátojú rẹ̀ oníbàràǹdà bí ṣé bàràǹdà ni ká gbọ́n bíi kọjá pé ẹni tó fẹ́ tajà ń kọjú máìlì kalẹ̀ máa kó de àlẹ́ yìí òun ló ní tó fẹ́ ta àwọn máa fún un láwù fìlà ákèdè àlẹ́ yìí abẹ́ ń ta fún yọ̀ǹda bóyá ọmọ ṣẹ́ àbí ń jẹ́ǹtì abẹ́ tó gbà pé ó lè wá mú yàn wá láti wá rajà ní ọ̀dọ̀ rẹ̀ ẹnìkan sọ fún mi lọ́dọ̀ àwọn pé ọ̀yà kọjá kún bẹ́ẹ̀ ni lójú ẹ̀ náà ni ọdún báyìí tí ti máa mú èèyàn sọ fún ẹnìyẹn yọ̀ǹda kódà kọ́ mọ́ sí bẹ́ẹ̀ oníbò wa ni yóò kẹ yọ wọn ni yóò pé yóò kẹ yọ etí ẹta fún yóò kẹ kọ yóò kú sáko oríṣiríṣi nǹkan wọn ló ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí yóò kẹ kọ yóò kú sáko ni mọ́tí yorùbá gba nǹkan ni ọ̀yà kọjá kó nínú ọjà ni pé o gbọ́dọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀. mọ́tí wọ́n bá lókè ìwò ni wọ́n bá wọn ṣe kọ́ pé kámẹ́dẹ́rọ̀ tẹ́ náà ni ọ̀yà kọjá kó níbẹ̀. kódà kọ́ mọ́ wàá ẹni tó bá báyìí lé iye báyìí mo ta inú kò sí yóò kàn fa iye tó lọ́nba ni kó ta ó ta lọ yóò kàn kó yókù lẹ lọ́wọ́. ilé yìí tí ò bá mu ni. bákan náà ayà kúnlẹ̀ lè máa kú dùn àlẹ́ mọ̀kúdọ́rọ́ ní àlà tẹ̀sílẹ̀mẹ̀. ìta ń àlẹ́ lórí tá fẹ́ ta tá fẹ́ ra ó jẹ́ ń tá lè gbà tá lè gbà bẹ́ẹ̀ bá ní mo ta afẹ́fẹ́ fún ọ bó ní ṣe wá mú. tèmó lọ níbi kan fún yìí ni ó kẹ́ni gbogbo abẹ́fẹ́ tó fẹ́ nu báyìí lé ní ọba tìrì mú. kó mọ ẹ lọ bí odò ó ní mo tẹ ẹja ńlá kan fún ẹnu odò yìí. àbẹ́yẹ tó ń fò ẹnu àbàdàn akitọ́ ẹ bá mọ̀ pé irú ẹ yẹun ó máa ń padà wá nínú àdá àléyẹ ìgbọ́n tó yàn lè mú rí mú àyíká fún yàn. bákan náà ayé akúnlẹ̀ lẹ́bẹ̀ wà sámẹ́n ntaata àti ntaara ó gbọ́dọ̀ jẹ́ màálùmẹ́yìn ìlbáyé wà lẹ́mọ̀ṣẹ́rì ntaama kí ló fẹ́ ta kí ló fẹ́ rà wọn n'o mọ̀ ilé abisọ ti bulonbulo ta sọlẹ̀ kan wọn n'o mọ̀ ọkẹ́ nkowó lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ ilé abisọ àtàmì ni yẹ pé insurance life insurance àbí ẹ tí wàhálà bá tẹ̀lẹ̀ sí yẹn ní o tó gbà tí wàhálà bá tẹ̀lẹ̀ sí ńkọ́ yóò kàn máa ṣe kí ni yóò kàn máa dá lọ náà ni. àwọn òyìnbó ẹ̀rù gbèsè ayé nìkan lè máa ń bà wọ́n wọ́n ti lówó tó tí nǹkan bá ṣẹlẹ̀ sóhun tí lè ń bá jó ńkọ́ yóò máa fowó pamọ́ síbi kan tí ò bá jó ńkọ́ tó ń lówó sí yóò kàn máa fi bẹ́ẹ̀ lẹ́nu. wọ́n ti Islam kò sí pọ́blẹ́mù ọlọ́run tó gbé nǹkan mí dẹnu kódà ọdún olóògbé lọ gbówó sàkágbóhùn tó ní mọ́ ṣùgbọ́n àṣà ń dọ́gbọ́n pé kí gbèsè ayé máa tẹ́kí ni kọ́mọ́dà ló wà lè gbé ọ̀nà tí ò ní bẹ́ẹ̀ sì mú kalẹ̀ níta fẹ́ rà àti níta fẹ́ ta gbọ́dọ̀ tẹ́kí ni agbọ́dọ̀ mọ́. fàlàyé sí ò àlà màjú òòlì ẹni kò tọ́ ká tẹ́kí ni kára nǹkan tá a mọ̀ ẹ̀rí bóòlù àti wàá mọ̀ alẹ́ mọ̀ bí wàá sùn pẹ̀lú ròyìn amọ̀mọ̀ nǹkan pẹ̀lú ròyìn fẹ́ ta mọ́tò fún ẹ irú mọ́tò wo Toyota Camry ti yí ẹ̀ wo two thousand and fourteen tuntun ń bọ̀ lórí omi gbọ́dọ̀ lè kówó lẹ̀ láì díje kínní láì díje ṣùgbọ́n kò gbọ́dọ̀ yàtọ̀ o ìyẹn ló bàtẹ́ yẹn bá pè nǹkan kan níròyìn kan tí ò bá ba bẹ́ẹ̀ ó ní xiyar xiyar kínní ó ní option láti láti dá padà. amọ̀mọ̀ náà ànúmọ̀nú yà á ní òmìnira bẹ́ẹ̀ ẹ̀ wá rí àwọn tá a ṣe léwọ̀ nínú àwọn òwò fáwọn ìmọ̀ yẹ́rìjà ilá àlìjàhálà ó lè jẹ́ pé bóyá ìmọ̀ ni ó fà gẹ́gẹ́ bá a sọ fúnra síwájú àwọn ìlọ̀gára àbí kíni àbí rújú àwọn ìlà rìbá bí ànúwà aboyi àbóyí tó ní ṣe pẹ̀lú rìbá rìbá sì pé oníranran tá a padà máa ṣe àlàyé rẹ̀ fún ara wa ní ṣókí àwọn kọ̀ǹdíṣàn yìí a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ nígbà tá a bá ń ta àgbà tí a bá ń rà torí pé tí a bá ti ń rọ́ọ̀lù òwò tá à ń ṣe yóò mọ láàyè kọ́nà bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.